alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa wàlíyé lè mọ́tàtọ̀ wọ̀nyìn ọba tí ó ṣera rẹ̀ ní ọ̀rẹ́ gbogbo àwọn tá máa ń ṣiṣẹ́ náfìlà ẹni bá ti ń ṣiṣẹ́ náfìlà lẹ́yìn ọ̀ràn yàn nínú àwọn ìjọsìn wa yóò dọ̀rẹ́ ọlọ́run yóò di wòlé ọlọ́run kọ́lọ́mọṣà ìfàwa náà sínú wọn. wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ nabi muhammad وعلى آله وصحابه أجمعين قبا ورا تمام صحابة على تبقى وين ري أما يا من النسوة أكيد نرى لي لري توافقه الدليل هنا فضل صوم شعبان ọlá àti oore tó wà nínú ká máa gbààwẹ̀ púpọ̀ nínú ṣàbán yìí òun náà lóṣù tí ń bẹ láàrin àti ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fọ́nú fọ́ra wọn ọ̀rẹ́ ni pé wọ́n ṣàkíyèsí láti máa gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbàn àmọ́ ń gbàwẹ̀ súnà tẹ́lẹ̀ àmọ́ ń gbà làmísì àti mọ́ndé àmọ́ ń gbà thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run sẹ́rí nínú ṣàbàn yìí yọ̀dà ká tún gbàwẹ̀ púpọ̀ ju àwọn èyí tá ń gbà tẹ́lẹ̀ lọ nítorí ọlá tó wà ń ẹ̀yọ́ màyá mi èyí tó bá sí òun náà ló gbé lọ́rùn èyí tó bá gbà nínú àwẹ̀ òun náà ni ó jẹ́ ọlọ́lẹ̀ sinmi nínú àlìjánà ilé ayé la ti ń ṣiṣẹ́ ọ̀run la ti máa ń gbẹ̀san sórí ọ̀run tá ń lọ́nà bọ́ọ̀ bá ní nǹkan kan lọ́hùn ìyà ó jẹ ọ́ bọ́ọ̀ bá ní nǹkan kan lọ́hùn nínú àwọn ìjọsìn tọ́lọ́wọ́n bá aláàní kò sí lọ́ràn yẹn àti náfìlà ẹ̀pà ò ní boró mọ́ nítorí pé wòye ṣiṣẹ́ lọ́hùn ẹ̀san ni wọ́n máa ń gbà ilé ayé ń bí ni wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀wọ́ àmúgbà tó kù tó kù láyé ó rí pé ojú rẹ̀ ò rí dáadáa mọ́ ewu ti ń jáde ẹ̀yìn ti ń tẹ̀ ara ti ń wùjọ ọwọ́ tẹ̀bà sílé ayé tí ó tán ọgbàgbé àlẹ́ àkhírà tí ó ṣẹ́kù ọlọ́run bá aláṣẹ ń fi wáṣá lójoojúmọ́ yìí pé ẹ rí pé ọjọ́ ayé yín dínkù lójoojúmọ́ ni ẹ tètè múra ẹ̀yin وهو الذي جعل الليل والنهار خلفة ọlọ́run ọba ni ọba yín ọba tó dá yín ẹ̀rí òru ẹ̀rí ọ̀sán ni ọlọ́run ọba aláǹgbé méjèèjì wá tí wọ́n ń gbaṣẹ́ fúnra wọn khilfatan wọ́n ń gbaṣẹ́ fúnra wọn bóòrù bá ti dé ọ̀sán tó dé òru ó dé ọ̀sán ó dé bóòrù ṣe ń dé tọ̀sán náà ń déhùn ọjọ́ ayé ń dínkù nìyẹn ọlọ́run ọba ní ẹ wò kè ẹ wò kè limani harada anyazakara awarada shukura ọlọ́run bá ní aníkọjọ́ ayé máa dínkù díẹ̀díẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní sẹ́rí sí anyazakara kún tètè tají láti ṣiṣẹ́ rí nítorí pé opportunity ńlá ni kò jí sílé ayé bọ́bá ti jí ìbádà lọ́lọ́run torí ẹ̀dá o ọ̀wọ́ amúgbà tó kù tí wọ́n fi pè ọ́ padà pípẹ́ kọ́ ọmọ bọ̀ ibi wọn bá sì pè ọ́ ní kò sẹ́nìkan tí ó da ọdún ọlọ́run ọba ní ilé ayé ń lọ ọjọ́ ń lọ a ní kí òru àtọ̀sán kọ́ máa gbaṣẹ́ fúnra wọn a ní kọjú ayé máa lọ kálíbà ṣiṣẹ́ ń bẹ̀ lẹ́yìn náà àwa tábà dúpẹ́ kálíbà máa dúpẹ́ fọlọ́run ọba eré gbogbo tọ́lọ́run bá ṣe fún wa. àwọn ará rẹ̀ ṣùkú bóyá àwọn tí ó dúpẹ́ lé lórí ta ti ṣe fún wọn wọ́n lè dúpẹ́ ẹ̀já owó tọ́lọ́run ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀já owó yìí ẹ̀já owó àánú ọlọ́run tó ti lépa bá wa ìjẹ́bọ́ ọlọ́run ṣe ń sànú wa sáwa náà ń sẹ́sì sáwa ń sin ọlọ́run sáà ń dúpẹ́ Suratul Furqan Quran twenty five ayah sixty two tọ́lọ́run tó ń sọ fún wa yìí pé bílẹ̀ ṣe ń sú bílẹ̀ ṣe ń mọ́ ọjọ́ òkú wa ń dínkù ni o ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn àsìkò téèyàn máa ń lo opportunity rẹ̀ téèyàn máa ń kó ọlọ́run ọba nífà jùlọ òun náà ni oṣù ṣàbàn ṣe rí oṣù ṣàbàn tá a wọ̀ yìí oṣù kan tó ní àlùbáríkà púpọ̀ ọlọ́run ọba Allah ó fi dáadáa síbẹ̀ ó fèrè síbẹ̀ nínú oṣù náà òun náà ni wọ́n máa ń gbé gbogbo àwọn ṣẹ́ẹ̀rì wa èyí tá a ṣe lọ́dún kan ni wọ́n máa ń gbé lọ́dọ̀ ọlọ́ gbogbo ṣẹ́ẹ̀rì tó ṣe lódìdí ọdún kan inú ṣàbáàní ni wọ́n kó gbogbo ẹ̀ lọ́dọ̀ afáwà Usama bin Zaidin nínú àwọn sàhábà kọlọmbà ayọ́ nísìnyí ọ̀rọ̀jà allah anhu kultu ya Rasulullah onímọ̀lọ́lẹ̀ bá nẹ́bùwà Muhammad mo ní wòjíṣẹ́ ọlọ́run lámù ara ka tasumu ṣahara mina ṣuhuri má tasumu min Sha'ban èmi ò rí ọjọ́ kan kọ́ máa gbàwẹ̀ púpọ̀ nínú àwọn oṣù gẹ́gẹ́ bó ṣe máa gbàwẹ̀ púpọ̀ nínú Sha'ban qala dhalika shahrun ànábì níbẹ̀ ni oṣù ńlá kan ni yaghfalu nnasu anhu bayna rajabin wa ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ pàtàkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn fọ́nú fọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nǹkan mìíràn wọ́n máa ń ṣe wọn mójútó àwẹ̀ tó wà nú ẹ̀ ṣàbán oṣù náà ló wà láàrin rájàbọ̀ àti ramadan wa huwa shahrun turfa'u fihi al-a'malu ila rabbil alamin òun náà ni wọ́n máa ń gbé gbogbo iṣẹ́ eré tí yẹn sí lọ́dún kan ni wọ́n máa ń gbé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fáwọn ẹ̀bù àyòrìfà amali wà á nàṣọ ìlú ọwọ́ ń wù mí mo nífẹ̀ẹ́ sí kọjá pé àsìkò tí wọ́n bá kó gbogbo iṣẹ́ mi lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ pé ń gba àwẹ̀ dídọ́ kọjá pé àwẹ̀ ní fi parí iṣẹ́ eré tí mo ṣe lọ́dún kan tí wọ́n kó lọ síwájú ọlọ́run àwẹ̀ sì ní ẹ̀yọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ qalat ummuna Aisha radiyallahu anha ìyáwó Aisha àwọn náà dásọ̀rọ̀ náà wọ́n ní wa ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam istakmala siyama shahrin qat illa Ramadan wọ́n láwọn orí ká níbi ọgbà ọ̀rẹ́ kàtán pátápátá rí ọgbà gbogbo oṣù yẹn pé pátápátá àfi Ramadan wa ma ra'aytuhu fi shahrin akthara minhu siyaman fi Sha'ban àwọn wàá rí oṣù míì tá ànábì tó máa ń gbàwẹ̀ púpọ̀ jùlọ níbẹ̀ tó tó ṣàbà ìtumọ̀ ni pé kò ní gba ṣàbà nìkan àmọ́ yọ gbà púpọ̀ nínú ṣàbà Ramadan nìkan ni máa ń gbà tán pátápátá wọn làwọn rí i pé ànínú ṣàbà ń sẹ ànábì máa ń gbàwẹ̀ púpọ̀ jùlọ ju gbogbo àwọn oṣù míì tó kù lọ lẹ́yìn Ramadan bàbá olùbùkárì ìmáàmù Bukhari ló gbà wá àfààní àkọlọmọsà ìbára sànú ẹ̀ ọgbà nǹkan wá tọ́pọ̀ táfi dẹni rẹ̀ táfi di wòlé ọlọ́ ọlọ́mọsàbà kí bàbá náà àti gbogbo àwọn ẹni rẹ̀ tó ti lọ ẹni màá yá mi nínú Islam gbọ́dọ̀ bá wá rí báyìí àyà bẹ́ẹ̀lẹ̀ obìnrin náà orí àwẹ̀ ṣàbánì tọ́gbàgbà yóò jẹ́ pé inú àwẹ̀ lọ wà tí wọ́n fi gbé iṣẹ́ rẹ̀ lọ síwájú ọlọ́run ládàá rẹ̀ wá pọ̀ púpọ̀ orí ẹ̀ pọ̀ lànà bí fi pè àṣà kìí ṣe lànà bí fi ń gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbánì ọgbà Monday Thursday ó tún gba thirteen fourteen fifteen ó tún wá gba àwọn míì nínú ẹ̀ tó fi pọ̀ ju àwọn èyí tó ń gbà tẹ́lẹ̀ lọ ìwọ náà ló fi wá rí ọlá àtòrí tó wà nínú ṣàbán ṣètò wá rínú àwọn ọlá tó wà fún ká máa ṣàbán òun náà ni pé ìmọ̀ gbàwẹ̀ ṣàbán yẹn ìmúra sílẹ̀ ní fún Ramadan gbogbo ẹni tí ó bá gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbán tí Ramadan bá dé Ramadan ò ní nílà nírọ̀rùn ni ọmọ gbà torí pé ti ń gbàwẹ̀ tẹ́lẹ̀ náà ó sì jẹ́ pé gbogbo àwọn ẹni rẹ̀ nínú ṣàbán yìí gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe nínú Ramadan wọ́n máa ṣe díẹ̀ díẹ̀ nínú Sha'ban wọ́n fẹ́ ka Qur'an ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kà láti inú Sha'ban náà fi máa ń pe Sha'ban ní Shahrul Qurra oṣù àwọn àfáà ka Qur'an oṣù àwọn àfáà ka Qur'an ni wọ́n máa ń pe Sha'ban torí pé tí Qur'an kíkà bá ti mọ̀yàn lá nínú Sha'ban tí Ramadan bá dé yọ rọrùn fún yàn láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ náfìlà lóru lẹ́yìn náà wọ́n máa yọ zakat nínú owó wọn kí ààwẹ̀ ó lè bá rọrùn fáwọn tó fẹ́ gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tó jẹ́ mọ̀sínún àwọn ẹni rẹ̀ nínú ṣàbáàni ni wọ́n máa ń yọ zakati owó wọn kán lè bá fáwọn tálíkà kó lè bá jẹ́ káàwẹ̀ ọrọ̀rùn fún wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tá a tó fẹ́ kéèyàn tètè máa ṣe nínú ṣàbáàni òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ ààwẹ̀ arìnrìn àjò aláàárẹ̀ ẹni olóyún ẹni tí ń fọmọ lọ́yàn ẹni tó jẹ́ pé ó bímọ ní òjò lè gbààwẹ̀ kó tètè yà san padà kí Ramadan ò tó dé lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó ní faman kana minkum marida aw ala safarin fa iddatun min ayyamin ukhra ọlọ́wọ́n bá ní ẹni ọba rẹ̀ àbọ̀wà nírìn àjò tí ọ̀ láǹfààní àti gbààwẹ̀ kọ́yà àgbà padà o ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ àwẹ̀ inú ṣàbá ni wọ́n máa ń san àwọn ń pè gbogbo ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ àwẹ̀ gbogbo ẹ̀yin arìnrìn àjò tẹ́ jẹ́ àwẹ̀ gbogbo ẹ̀yin aláàárẹ̀ tara yín ti yá tẹ́ nígbèsè àwẹ̀ lọ́rùn inú ṣàbáni ní kẹ́ẹ̀dìdì sanwó kí ramadan tó dé ẹ wá rí nínú àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn tó wọnú ẹ̀sìn wa tó rápálá wọnú ẹ̀ tá a sì ti jáde padà ẹni tó bá fẹ́ sin ọlọ́run ọba tó sì fẹ́ kọ́ ọlọ́run gbà bá dà wọn òun náà ni náfìlàtù nisfi ṣàbán kádìdè kálà yẹn náfìlà papọ̀ kan náfìlà òru ìdajì oṣù ṣàbán ṣàbán ni pé fifteen òru ẹ̀ káwádìdè kálà máa ṣe náfìlà kan náfìlà yìí àdátàhà ibùnú àbí hamura aw alihumaira wọ́n ní àbí hamura àwọn kan ní àbí alihumaira wọ́n lòun lọ dá alẹ́ òun ló kì bọ́nú ẹ̀sìn wa ní bẹ́tùlù makidisi ní jerusalem lọ́hùn ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ọgọ́rùn-ún raka kólú aláwọ̀ mẹ́wàá lẹ́yìn fàtíà kọ̀ọ̀kan ẹ̀dàkùn bí mi náà ṣe sọ́hun àti bí wọn náà ṣe gbọ́hun ó ti mọ̀ pé ànábì sọ̀rọ̀ sálàm ànábì tó gbé yẹn kalẹ̀ nítorí pé ọlọ́run ò fẹ̀yìn ọ̀la sínú yìí fún wa anabi ni ma ni ahadasa fi amurina haza ma lè sàmì ní òfò wọ̀rọ̀ dùn gbogbo ẹni wọ́n bá dá mi lẹ̀ fi amurina haza ayé fi ìdí nínú haza tó bá jẹ́ pé inú ẹ̀sìn lọ dá sí ọ̀dà tuntun lẹ̀ kò sì sínbẹ̀ lásìkò anabi fọwọ́rọ̀ dùn anabi lọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́ èèyàn kan ṣe wàhálà sófò anabi ni wọ́n ní ká máa tẹ̀lé òun ni wọ́n ní ká máa kọ́sẹ̀ anabi wàá ṣe náfìlà ní sùn ṣàbán gbogbo àwa tá ń dálẹ̀ nínú àwa lèmọ́mù gbogbo àwa tá ń dálẹ̀ nínú àwọn àfẹ́sìn kálẹ̀ bẹ̀rù Allah àwọn afẹ́sìn àwọn ẹni rẹ àwọn àgbààgbà nínú ẹ̀sìn wọ́n ní kò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam ẹni máa ń ṣe náfìlà tẹ́lẹ̀ kọ́ máa ṣe náfìlà rẹ̀ lọ bí ṣe ń ṣe nọ́mà eléyìí nínú àwọn àdáda lẹ̀ tí ó dáa ẹyọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam nínú àwọn nǹkan tá a mójútó nínú Shaban òun náà ni kémi àti ẹ ká lè máa lọ lè sunkún sọ́lọ́ lọ́rùn ní kọ̀kọ̀ ká máa lọ lè bẹ̀ẹ́ lọ́rùn kí lá máa bẹ̀ẹ́ fún ká máa bẹ̀ẹ́ kọ́dákùn kó fi ẹ̀mí wálẹ̀ láti gba àwẹ̀ Ramadan ọdún kọ́wájá sọ pọ̀lọpọ̀ ọdún àwọn sálàfù sálẹ̀ àwọn ẹni rí wọ́n ní odidi ọdún kan ni wọ́n fi ń ṣàdúrà Ramadan tí wọ́n gba Ramadan tán wọ́n máa ṣàdúrà kọ́lọ̀ ń gbà lọ́wọ́ àwọn lóṣù mẹ́fà wọ́n ní tọ́ba wá dìdajì ọdún wọ́n tó máa wá ṣàdúrà kọ́lọ̀ ń di Ramadan tí ń bọ̀ kọ́ bá wọn láyé kọ́lọ̀ ń sì sí rọrùn fáwọn láti gbà kọ́ wá gbà lọ́wọ́ àwọn oṣù mẹ́fà ni wọ́n ti máa béèrè pẹ̀lú ọba Allahumma ballighna Ramadan bí wọ́n náà sì máa wé nìyẹn Allahumma ṣàjẹ́ Ramadan ọba mi wájú sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún Allahumma ballighna Ramadan Allahumma ọba wọn ṣàjẹ́ Ramadan ọba mi wájú sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún Allahumma ballighna Ramadan bí wọ́n náà sì máa wí nìyẹn Allahumma ọba wọn mọ́sà jẹ́ Ramadan ọba mi wájú sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọmọ ọbẹ̀ ọlọ́run nítorí pé ẹni rọ̀mọ̀dán bá bá láyé ọlọ́run ọba àlá yóò fún un láforíjì ọlọ́run fún un níkẹ́ ọlọ́run fún un lóore ọlọ́run fún un lálàáfíà ọlọ́run fún un lálẹ́jẹ́nà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwẹ̀ ṣàbáàn ọ̀dọ̀ wa o èdè ká lékún láwẹ̀ ká dájọ́ síwájú ọlọ́run ká tètè gbà ṣàbáàn ẹ̀ ká ti síwájú ọlọ́run ká lè bá àbájọ́ àlìkìyàmà níjọ́ tí yẹn ó pè kẹ́nìkan ó bùn láwẹ̀ kan tó ní ẹni tí ó bùn wa an tasumu khairun lakum in kuntum ta'lamun ọlọ́run bá ní tẹ́ bá lè gbà àwẹ̀ púpọ̀ ẹ̀rí orí tó pọ̀ ń ṣàbáàn ọwà nù ẹ̀sìn wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n sọ ìfún alágbára táàfi gbà wájú Ramadan ti ń bọ̀ jọ bẹ́ẹ̀nìkọ̀ọ̀kan wa jáwá sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wassalamu alaikum warahmatullahi wabarakatuh